وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون الحمد لله الكريم الجواد الذي أمر أمر بعبادة الصدقة أمر عباده المحسنين بالصدقة على الفقراء والمساكين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفعوا ولا أباوة أبا الله أبتي ọmọ ń bóyàn ní nǹkan ọba tí máa ń tàyàn lọ́rẹ ọba yìí lọ́pàṣẹ ọ̀pọ̀ gbogbo àwọn ẹrú rẹ̀ láṣẹ ipe ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa fún àwọn tí ò ní àwọn tá a ní ká máa bù fáwọn tí ò ní nínú àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ wa àtàwọn tí wọ́n ní wá béèrè tá a sì mọ̀ pé wọ́n ní ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa bùn yẹn nǹkan nítorí oore tó wà ń bẹ̀fẹ̀ ní ta fẹ́ bùn àti oore tí ẹni tó bùn yàn tóun náà padà rí láyé ń bí àti lọ́run sẹ́rẹ́ ẹni tí ń tọrẹ àtẹni tí wọ́n bùn lọ́rẹ ẹni tí wọ́n ń ta lọ́rẹ àwọn méjèèjì ni wọ́n padà sàǹfààní lára ọrẹ wọ́n sàǹfààní láyé ń bí àtijọ́ àlùkìyàmọ̀ gbogbo àwọn tá ń tọrẹ ọlọ́mọdé ọ̀tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo àwọn tá fẹ́ tọrẹ tí ò sí ọlọ́mọsà bùkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fi asúnà àwọn tí wọ́n ń tọrẹ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa mo kí àwọn bàbá wa aláǹgbóra nílùú ládùbà mo kí bàbá imam àti gbogbo àwọn àfẹ́ẹ̀sì àti gbogbo àwọn tá a jẹ́ bàbá bàbá àwọn àyá wa àti gbogbo àtà jọmọ lè kéwú ipò assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtí wọ́n ní kágbéyàwó nírọ̀lẹ́ yìí níwọ̀n bá àsìkò díẹ̀ ta ní òun náà ni àhàmíyẹ̀ tó sọ́dakọ́ ti wà ní wà wà wa fawaiduha àǹfààní tọ́wà ń bi kéèyàn máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn náà sọ́dákọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa ìdí wọ́n pè ní àsọ́dákọ̀ hiya tabarru'u bima yantafi'u bihi al-muhtaju taqarruban ila Allah azza wa jalla ìdí wọ́n pè ní sọ́dákọ̀ òun náà ni kéèyàn ta ọrẹ kéèyàn ta àyàn lọ́rẹ pẹ̀lú tó lè sàǹfààní fẹ́ni tààtà lọ́rẹ ìtumọ̀ ẹni pé nǹkan wọn bá ti ní sàǹfààní fún kìí ṣe sọ́dákọ̀ láti ìlú ọlọ́fẹ́ bòyàn lásọ aṣọ tó ti ya jákujáku ọwá kìí sínú ọ̀rá lọ́wọ́ oníkó mọ́lọ́jímọ̀ oníkókó ọ̀wọ́ lọ yídì tó bá ti tú torí pé aṣọ òkísà ní ibò ní ó ṣe yọ sọ ọ́nà àbíkọ́ ọmọ fi nulẹ̀ nítorí pé yín tó fún yẹ kò sàǹfààní fún tó jẹ́ pé ẹjọ́ bá ti sọ́dákọ̀ ọkọ̀ọ̀kọ̀ wò ó wípé nǹkan yìí sọ láǹfààní àbí ọ̀láǹfààní gbogbo tó bá wá láǹfààní ńlá pátá lálẹ́ fi ṣe sọ́dákọ̀ ó lè jẹ́ owó pépà ó lè jẹ́ nǹkan tí èso owó tó lè sàǹfààní fẹ́ni ta fún alimọ̀tájì wọ́n ní kó tó wá jẹ́ ẹni tó ní bùkátà sí ẹni tó jẹ́ mílíọ̀nìyà tẹwàbùn ní 5,000 bílíọ̀nìyà sẹ́ ẹ̀bùn 10,000 kò ní bùkátà sí ìta bá fún ẹni tó ní ẹ̀bùn ni wọ́n máa ń pè wọ́n èpè ní sọ́dákọ̀ọ́ àdíyà tọba fún ọlọ́lá ọba ìlú nìkan sọ́dákọ̀ kò fún o kí ló fún o fún lẹ́bùn àmọ́ tọba fún ẹni tí yà ń jẹ ẹni tó sì ń ta ẹni tó níṣòro ẹni tó jẹ gbèsè tọwa fún tí n tó fún yẹn ọwọ́ sọ di ẹni tí ń dunnú lẹ́yìn ìgbà tó ti ń banú jẹ́ ó sọ di ẹni tí ń rẹ̀rìn lẹ́yìn ìgbà tí ti ń sunkún ó sọ di ẹni tó kàrẹ́ balẹ̀ lẹ́yìn ìgbà táyà rẹ̀ ti ń já sọ́dákọ̀ nìyẹn al takarruban ila Allah azza wa jal nítorí wá fún yẹn ó fún láti fi súnmọ́ ọlọ́run ni kìí ṣe pé ó fún láti fi mú lẹ́rú ìgbà náà ni ọmọ jẹ́ sọ́dákọ̀ àmọ́ ọmọ ayágba ọ̀nà nàdà yìí fi jẹun lọ́ba ṣe tán máa fọ mọ́tò mi yẹn ẹ̀yẹ́ màyá owó kí ló fún yẹn owó ṣe ẹ̀kọ́ fọ mọ́tò ni kìí ṣe sọ́dákọ̀ gbé mọ́ sàrà fún ọ ẹgbà ọdún náírà yẹn ni máa fọ mọ́tò yẹn owó sẹ́lẹ̀ fún ẹni tí ó ṣe sọ́dákọ̀ kò ní retí ẹ̀san kankan lọ́dọ̀ ẹni tí ó fún ní sọ́dákọ̀ takọ́rùbá ìlàlá láti fi súnmọ́ ọlọ́run ọba láti ga nípò lọ́dọ̀ ọlọ́run ìjọba pè ní sọ́dákọ̀ nìyẹn wọ̀híyà ìbáadà gbogbo wa kálí mọ̀ pé sàárà ṣíṣe ẹ̀sìn ni ó amọ́rọ̀ bíi háà

a'udhu billahi minash shaitani rajim lọ́lọ́run fi ní khudh min amwalihim sadaqa ọlọ́run ìrẹ́ Muhammad gbà á lọ́wọ́ wọn wọn gbọ́dọ̀ mọ́ fún ọ sadaqa alwajiba òun náà nìyẹn dandan ní sadaqa yẹn òun ni wọ́n pè ní zaka ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tó jẹ́ pé zaka ọ̀wọ́ owó tiẹ̀ sadaqa tó tàtà wà ọ fẹ́ fi tọrẹ wọ́n fẹ́ fi dùnyàn nú sọ́dákọ̀ nìyẹn náà àmọ́ òun yé sọ̀rọ̀ àyàn alùbárà dé ó lè bi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ òní payín kìí ṣe ọ̀nà àyàn lọ́rùn mi kí n fún lówó wípé tí n bá fún lówó bó ṣe dún yẹn yín wọ̀ná lọ́rùn kìí sọ̀rọ̀ àyàn mustahaba afẹ́ kó fún kọ́ wá fi gba aládá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà kọ́lọ́run fi bọ́ ọtọ́rọ̀ tiẹ̀ náà tó torí sọ́dákọ̀ ọlọ́mọ fi ń tu ọ̀rọ̀ yẹn ni àzàká àsọ́dọ̀kọ rúkùnù mìíràn àríkàrí islam wọ́n lọ́wọ́ ọba aláàfin zaka sínú erigun ẹ̀sìn islam kẹ́sì islam kọ́ bàbà wò ọlọ́wọ́ ọba aláà yọ wá yọ àwọn kan láàrin wa yọ sọ wọ́n dolówó mílọ́níà bílọ́níà àwọn nǹkan wà wà nínú àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn jẹ́ kí ni jama kọ́bọ́níà oníṣẹ́ nǹkan lọ́wọ́ wọn ọlọ́run aláwa fi zakasi rígun kan gbòógì nínú orígun ẹ̀sìn islam márààrún torí ọlọ́run mọ̀ pé ee tí àbá máa bù fúnra wa ẹ̀sìn òsè kí ni ẹ̀sìn òwò tí zakaba ti kúrò ní islam wàhálà ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọ anábì adama gbogbo àwọn olówó tí wọ́n ti ń yọ kọ́lọ́mọ́sá pàlìbáríkà sọ́wọ́ wọn gbogbo àwọn olówó tí wọ́n ti máa yọ abẹ́lọ́n fún wọn kọ́lọ́mọ́sá tí wọ́n lẹ́ni ti ń yọ zaka ṣẹwárí wọ́n ti zaka owó rẹ̀ ìwọ́n náà mọ̀ ọmọ fún ẹni tí ọba ti ọmọ fún ní pípa rẹ bá ṣe ni pípa rẹ bá ká wọ́n ha amọ̀rọ̀láwò bí ha àti ayatul ra. wọ́n ní àyà pọ̀ rẹpẹtẹ tí ọlọ́wọ́n bá aláàfin pa wá láṣẹ pé ká máa ká máa tọrẹ ká máa kan qala ta'ala ọlọ́wọ́n bá aláàfin ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá ní àrùn fikún ẹ máa ná ẹ máa mú nínú owó kẹ máa ná mímá razaqnakum nínú àwọn owó tọ́jẹ́ pàwọ́ ọlọ́wọ́ bá là fún yín ìtọ́lọ́wọ́ aláàtí ń yóò wa ni pé owó tó wà lọ́wọ́ wa ní àwa ara wa dolówó ọlọ́wọ́ ní àwa la fún yín ní owó yẹn o a sì fún yín nítorí àwọn tí ò ní ni. من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا خلة ولا خلة kótó dijọ́ alìkìyàmà tí kò ní sí bísínẹ́sì ń bẹ̀ dípò téèyàn ó jèrè kò sì ní sí ọ̀rẹ́ ayò wípé dákun kò sì yá mi nírun kan ní àwọn àrùn rẹ̀ ah iṣẹ́ yóò tí kún iná nílọ́kàn yìí yá mi la ilaha illallah ẹ̀kan tó ṣe kí ni tó wílé ayé kọ̀sọ́rẹ́ kan tí ó yá yà ní kankan kálukú náà mọ̀ sàṣẹ́ ìjọ lọ́mọ sàṣẹ́ ìjọ nínú àwọn ọ̀sẹ̀ tí ó tẹ̀sùn wọn jọ náà sàárà ìjọ kan bẹ̀ níjọ́ náà kọ̀sọ́lówó kan tí ó yá ọ nínú sàárà tiẹ̀ toróhun náà ọfẹ́ wà lìjẹ́ náà kò fẹ́ wọ náà ọlọ́run wà lè àṣàfà kọ̀sẹ́nìkan tí ó sì pẹ̀rẹ́ wípé ọ̀sẹ̀ni tó ṣìpẹ̀ wọn ẹ rí àwọn tó wájú olùgbàgbé òdodo ànábì ò ṣìpẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ àwọn màláíkà ò ṣìpẹ̀ ẹ bẹ́ẹ̀ ni àwọn àfáìsì àwọn ẹni rẹ wòlíì wọn ṣìpẹ̀ lẹ́yìn náà ọlọ́run bá fúnra rẹ̀ wọn ò ṣìpẹ̀ àmọ́ àwọn kèfèrí wọn ò ní ṣìpẹ̀ tiwọn torí wọn àwọn iṣẹ́ wọn wò iṣẹ́ wọn ọ̀dọ́run ayé ló ti bàjẹ́ kẹ́ tó lọ kọ́lẹ̀ mọ́ṣẹ́ wa ní kèfèrí tẹ́lágbé ní kẹfẹ́ yìí jama ó náà ní kọ́ ọmọ bọ́ tọ́lọ́ndá kọ́ ọmọ sin tọ́lọ́ndá kó gbé nǹkan sára kó gbé sínú yàrá kó sọ pé ó lè sin tọ́lọ̀ ló fún tí wọ́n pè ní oògùn ẹbọ lòun náà àjọbọ òun náà ni òòsà tá ń bọ́ lù àdábọ ni oògùn tí kálukú gbé sínú ilé tọ́ndá kan rẹ bọ torí ọgbàgbọ́ ọlọ́run ló sì yẹ kó gbàgbọ́ ọfọkàn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run yẹ kó ọfọkàn nítorí pé yóò ṣe ọlọ́run ni mo ṣe ọlọ́wọ́ mọ́sọ̀ wá ní ẹlẹ́bọ̀ o kọ́lẹ̀ mọ́sọ̀ wá lólógún kálẹ̀ òtúbá nítorí pé sàrá sàrá àtàzọ ìyàn bẹ́ẹ̀ bá jólógún gbogbo sàrá àtàbá ṣe kò ní bá dọ̀rùn àwọn kọ̀ọ̀kọ́ gbàgbọ́ ni kán tó wá tó sẹ̀rẹ̀ o tó bá ti gbàgbọ́ wọn ni wọ́n sẹ́ iná ni sòsé iná ni wà kọ́lọ́mọjẹ́ ọ bàjẹ́ o ẹ̀yọ́ màá yá mi àlùbákílù ẹ̀ẹ́dẹ́ni tó di àrùn wọ́n ní yọ́ sàbámà ويتمنى أن يرجع إلى الدنيا بعد الموت لأجل الصدقة wọ́n ní وامارو máa wá máa rò yóò máa lérò yóò máa tàmà ipe kóhun sì padà wá sílé ayé lẹ́yìn ìgbà tá a bá gba ẹ̀mí rẹ̀ tán yóò máa wá sọ pé kí wọ́n dáhùn padà wálé ayé nítorí sàárà tí òru ṣe kóhun lè wá ṣe sàárà torí ó ti mọ̀ pé kò sí ní ti máa yọ̀yàn lọ́dọ̀ ọlọ́run níjọ́ àlìkìyàmà tó tó ìgbàgbọ́ àtàwọn ìbáadà nínú ìbáadà tí ń yọ̀yàn lọ́wọ́ ìyà òun náà ní sàdákà wa anfiqu mimma razaqnakum ọlọ́wọ́n bá ní ẹ ná ẹ rọ́jú ẹ ná nínú ta fún an kí ikú tó wá sọ nígbà tí láúlà àkárítà ní ìlà ajálì kọrí ẹ̀ṣì wá tún fún mi lásìkò díẹ̀ sí tọ́bá ilé jẹ́ pé ẹlẹ́ fún mi lásìkò díẹ̀ sí ah afẹ́ fi ilé ayé yìí lẹ́ni gbogbo nǹkan tó wà ní ayé yìí ó ti kó tèmi lásìkò tí máa ń pọ̀ káàkú tí wọ́n sọ pé láúlà àkárítà ní ìlà ajálì kọrí ibẹ̀ tí ọlọ́run bá aláàbálẹ̀ lọ́mi lára díẹ̀ sí ni àti wọ́n bá lè fi bí ìṣẹ́jú kan péré kò àbí wọ́n lè fún mi lọ́sẹ̀ kan àbí wọ́n lè fún mi lọ́sùn kan sí àbí wọ́n lè fún mi lọ́dún kan sí ni fa aṣọ dakọ̀ a èmi náà bá ṣe kí ni èmi náà bá jẹ́ ẹni tí yóò ṣe sàrà ìbáfà sì kò yẹ ṣe sàrà wà á kún mi náà salihin èmi náà bá sì wà nínú àwọn ẹni rè àmọ́ nísìnyí ẹ̀kọ́ ìbọ̀rọ̀ mọ́ ìtumọ̀ ẹ̀ bọ́lá ọba aláǹsọ fún wa ni pé tí èèyàn bá rí màláìka kú lè yóò tó mọ iye sàrà nítorí pé sàrà ó wà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá aláà máa fi yọkùn náà kúrò lọ́rùn èèyàn ẹgbọ́n tá nípa Muhammad sọ̀dí sallallahu alaihi wasallam anábì ní ittaqin nara walau bishiqqi tamra anábì ní ẹbẹ̀rù náà kẹsì máa ṣe sàrà kẹ má bàa wọ̀ náà ẹkẹ máa ṣe sàrà láníyàn pé ọlọ́mọdé wọ̀ náà ọlọ́mọdé wọ̀ náà ọlọ́mọdé wọ̀ náà anábì ní wàláwò bí ṣékè tamura ìbá jẹ́ ẹ̀la làbídùn ẹ̀yọ́ màá yá mi ẹ̀mọ tí wọ́n pè ní làbídùn làbídùn tá a máa fi ń ṣe kí ni tá a máa fi ń sínú anábì ní kọ́ jẹ́ pé ọ̀hún ṣe wàá lówó lọ́wọ́ ò ní nǹkan kan ẹ̀la làbídùn ló ṣe kí ni nípa àdẹ́ká bẹ́ẹ̀ ṣe ta òsì tó anábì ní dákun dákun ìjọba ti rí ẹ̀la làbídùn máa fi ṣe kí ni fi ṣe sàárà kọ́ mọ́ bà wọ́n náà ajẹ́ pé sàárà ní ma yọ kú náà kò ní ọrùn yàn ọlọ́run mọ́jẹ́ adọ́run mọ́ tó mọ́jẹ́ ọjẹ́ pé àsìkò tí kú bá dé tí màláíkà kú yọjú tó wá ń wo gbogbo àwọn ìkẹ́ tọ́lọ́run ṣe fún ìgbà náà lọ́wọ́ ń pé ah ah anábì ìṣẹ̀sọ́ náà àdéhùn kan anábì ní bí kú bá dé tọ́ wá ń pé ah ah ẹ̀fọn lágbájá nìkan báyìí nìkan báyìí ah ó di lágbájá ah, kò ní ìdè kó pin mọ́ tẹ́lẹ̀ ó ti di tiwọn náà tẹ́lẹ̀ anábìlẹ̀ ìtọ́ náà wà ń ta ń sọ irun ń ṣe àsìkò tó lálàáfíà òun ní sàárà rẹ nítumọ̀ kìí sàsìkò tí kú lọ́jú bọ́bá ló ń pin tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà bó òpin náà àwọn náà wọ́n ṣe kí ni àwọn náà wọ́n ní ẹ̀yọ́ máa yá wa àṣé nínú àwọn nǹkan téèyàn máa ń wáyé wá ṣe tí màláìka kú tó bá ti ń gbẹ̀mí lọ téèyàn máa ń tọrọ pé kọ́lọ̀ asọ́dákàtú alwajiba azaka sàárà tọ́jẹ́ dandan òun náà ní sàká gbogbo àwọn tá a bá ti ní owó tí owó wa tí sàká bá ti wọ̀ ẹja máa yọ bóni ẹ̀lẹ́ islam ala khams anábì ní àmà islam lórí nǹkan márùn-ún shahadati allah ilaha illallah kájẹ́ di pé ọlọ́ọ̀bá aláàníkan lọ́yẹ ká máa sìn ká máa sìn kan mí lẹ́yìn ọlọ́run wa anna muhammad rasulullah kájí gbàtọ́ anábì wa muhammad òjíṣẹ́ ọlọ́run ká máa tẹ̀lé ká máa ṣe súnà rẹ̀ wa yuqami salah ká máa kírun wa ìdáyò zaka ká máa yọ zaka ọ̀sọ́mọ̀ ramadan kábàǹgbà wa hajj al-bayt nínú àwọn òpó islam kí lọ́jáde ọmọ jama wa ita'i az-zaka zaka dá sadaka ni kullu zakatin sadaka wa laysa kullu sadaqatin zaka kìí sí gbogbo sàárà ní zaka àmọ́ gbogbo zaka ní sàárà àmọ́ nínú èdè tiwa àwọn tí zaka wọ́wọ́ wọn yóò jẹ́ àwọn tó lówó dájú kò tá lọ́wọ́ yìí bí one point nine ẹni bá ti ní ọ̀dà sí ní ogójì ó mú kan bẹ̀ nínú fọ́tì yẹn ó fún tálíkà òun ò fi jẹ́ yẹn láyé ọgbọ̀n àti mẹ́sàn-án tó kù ọlọ́mbọ̀ ó kéré àbí ó kéré olówó mélòó ní tí wọ́n yọ ni wọ́n fi ń jìyà ìyá ń jẹ wọ́n gan mọ́tò ọmọ dànù wàhálà ọmọ ṣẹlẹ̀ yọ máa rí ọmọ òun gan fọ́dọ̀ gbádùn sàkátì ọ̀yọ́ ni ìwọ́n tó ṣe ń dá gbogbo tọ́lẹ́ pé oko tó ń dá àwọn nǹkan tó ṣe ń wọ̀n tó ṣe fi pamọ́ bí ẹwà bí àgbàdo bí ọkà bàbà bí kìíní kan tí wọ́n kó sí yẹn kìíní tí wọ́n tán sí yẹn soya beans alẹ́ náà ni àti ẹ̀ẹ́ eh, kájú ẹ̀hìn kóró yẹn ọyọ̀ zakari torí ó ṣe fi pamọ́ ó lè wọ́n múdù tá a fi yọ ọjà kàún tá a mọ yọ mẹ́rin fún erí kan yẹn nínú àwẹ̀ múdù yẹn níní méjì mẹ́ta mẹ́rin tó bá ti pé one thousand two hundred ó di ọ̀nà yẹn kọ́ yọ zaka rẹ̀ àwọn wọn nípa àpò mẹ́wàá mẹ́fà tó ń kó lọ́jà yẹn tó bá yọ zaka wàhálà ni wà á tún hakọ̀ yọ ọmọ hasadihi ọlọ́wọ́ bá ní níjọ́ tẹ́ bá ti harvest níjọ́ tẹ́ bá ti kó èrè oko níjọ́ náà ní kẹ́ sì yọ zaka yẹn gbogbo àtẹ́ bá ti kó èrè oko ní kẹ́ máa yọ àṣẹ látọ̀dọ̀ ọwọ́ alọ́jà tán ọkọ̀ owó tán ìgbà tó fi délé wọ́n lọ́rẹ́ ọmọ wọ́n náà délé lọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀kọ́ lẹ́wọ́n máa wúkọ́ àwọn dókítà sì gba owó lọ rẹ̀ nígbà tó yọ sàkà àwọn ọmọ mú bẹ tí wọ́n ń dààmú tí wọ́n ń sọ́fà ẹ̀fọ́n sàkà àwọn afá bẹ tí wọ́n kọ́ mọ́gé ẹ̀fọ́n sàkà àwọn tálíkà wo pé wọ́n bẹ lu ẹ̀wọ̀n gba sàkà bá a ṣe yọ sàkà owó láàmà yọ sàkà ẹran láàmà yọ sàkà irúgbìn àmọ́ nǹkan tí ọba jẹ́ pé kò ṣeé fi pamọ́ kò ṣeé wọ̀n sàkọ̀wọ̀ iṣu àwọn ewébẹ̀ àwọn nǹkan ata tomato sakọwọ àmọ́ tó bá lóko tọ́pọ̀ tó ta gbogbo ẹ̀ tán tó wá kówó sílé tó wá kàwó yẹn lọ́kọ̀ọ̀kan tó yẹ wá ṣe déédéé one point nine thousand yìí ọ̀yọ̀ zaka owó torí owó làá fi yọ zaka owó ẹ̀rí ẹran ẹran làá fi yọ zaka ẹran lẹ́yìn náà irúgbìn làá fi yọ zaka irúgbìn ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọwọ́ lọ́wọ́ alọ́lẹ̀ ebè lọ́wọ́ àwọn àfá ẹ̀dákun àpò mélòó ni sàkámà ń sékí ni sàkámà ń wọ̀ lérí àwọn oko tàǹdáì nítorí bá wá jọ sàká àlùbáríkà ọ̀sọ̀ kalẹ̀ owó rẹ̀ ọmọ pọ̀ sí ẹ̀mí rẹ̀ balẹ̀ ọlọ́run mú àwọn àdáwò ńlá tí ń bọ̀ yóò da kúrò lérí rẹ̀ lẹ́yìn náà èyí tó tún fẹ́ dá yóò tún dá èyí tó dá lọ́dún bẹ́ẹ̀ lọ́lọ́ àlùbáríkà ni wọ́n ti one thousand two hundred múdù oye ọwọ́ adásí mẹ́wàá ọwọ́ ayọ ìdá péré mbẹ̀ ìdá yẹn òun náà ní zakari tó bá pé òjò ní sí tó pé kìí sójò sí ìwọ ló ń ara rẹ kànga ń pọnmi sí sórí yóò tó wá dá sí méjì torí pé o ṣe wàhálà kó tó ṣe kíni kó tó nàró gbogbo eléyìí ẹ̀dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ àdáwò sì ń bá àwọn èèyàn fa ń bólówó ń bẹ́lẹ́ran ń bó nírúgbìn ń bá àgbẹ̀ kọlọmọsà wọlé àánú ẹ̀ kọlọmọsà ìsànú wa ìkàtàrà náà ti zakatu bí sọlá ti fi ìtìmáyìí ní wàtàmání na mọ́ọ̀dì a wọ́n ní ọlọ́wọ́ bá àlá yóò wà máa fi zakatu ẹ̀mú sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ zara zaka ni o àwọn akàmì ní méjì nínú alukoran ó wá eighty two places ogún mẹ́rin àti méjì lọ́lọ́run ti sọ pé wà á kí mọ̀sálátà wà á tó zaka wà á kí mọ̀sálátà wà á tó zaka kálíbà mabisa bí zaka ló ṣe kí ni bó ṣe ní pàtó ní ẹ̀sìn wa sàárà ni wọ́n gbé ń zaka sadaka torí ẹni yóò bùyàn náà ni kò ní retí kankan lọ́dọ̀ ẹni tí ó fẹ́ fún lẹ́yìn pé ń retí àánú ọlọ́ ẹ̀yọ́ mọ̀ yáàmì nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláàwọ̀ dá wa wálé ayé olóhun torí irun dá wa ọlọ́run tó sọ pé òun torí sàká dá wa òun torí sàdákà dá wa ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullaha ọlọ́run bá ẹ má bọ̀ kankan ẹ má bọ̀ ní tí mo dá ọlọ́run ẹ má sìn ẹ má fẹ́rí kalẹ̀ fọlọ́ gbogbo ojú bọ pátá tọ́bọ̀ wà ní ìlú kọ̀ọ̀kan ẹja lọ lè parẹ́ sẹ́rí ojúbọ yẹn òun lágbé sípò ọlọ́run nítorí ká máa wá lọ́dọ̀ ọlọ́run là ń wá lọ́dọ̀ ẹ̀ bọ́bá rẹ̀ wá á lọ́bẹ̀ bí ò bá sówó á lọ́bẹ̀ báwọn yẹn bá ń kú lù á lọ́bẹ̀ tó yẹ máa ń sáfù yọ lọ́bẹ̀ ọba tó darí dé yọ lọ́bẹ̀ ó fẹ́ sí ìyàwó yóò débẹ̀ ó fẹ́ kó máa ah ọ̀dọ̀ ẹ̀dá kọ́ yẹ ká lọ àwọn àtòun wọ́n jọ dá wa ni ẹni tí dá wa lọ lọ́hùn ìwọ tí wọ́n dá àti irin tí wọ́n dá ẹ gbọ́dọ̀ máa sinra yín ìwọ àti igi ẹ gbọ́dọ̀ máa sinra yín adélùkànjọ́ ni igi àràbà ńlá lábáyé wọ́n wá pàṣọ wáìtì fún bígbà tí wọ́n bá ró sọ mọ́ra aṣọ tí wọ́n ròyìn ó nítumọ̀ ẹ̀mí wọn ni pé igi yẹn ò ní darí àwọn nílùú olóbi kọ́ máa tùbà kọ́ máa ṣe kíni kọ́ máa tùṣẹ́ igi tó sọ àdá sí tí ó sì bẹ́ sọ́lọ̀ nìyẹn tọba kóná sí tó kóná bó ń sì kíná padà sílẹ̀ lọ́sọ̀ fáwọn ọmọ ìyá àbí kálí ìdáwò kákóná bò ọ̀lá yóò ṣe mú kò lè jẹ́ lọ́hùn ní tí ọ̀wá jẹ́ lọ́hùn lè ṣe kankan fún ọ mọ́fẹ̀mí rẹ kọ́ sọ́wọ́ creation ní tọ́lọ̀ ń dá tẹ̀mí rẹ kọ́ sọ́dọ̀ kiri ètò ọba dẹ́ta ìgbà náà ló ti jẹ́ mùsùlùmí òdodo ìgbà náà lọ́kàn ló ti balẹ̀ ọlọ́run ní kẹ́yìn máa sinmi nìkan ònàfà ẹ má nìkan kan lẹ́mi o kẹ́yìn má nìkan kan lẹ́mi náà pè ní ònàfà ọlọ́run bá ní ẹgbà mí nìkan gbọ́ ẹ dúró tì mí ọlọ́run ní wáyé kiri musala wọ́n máa umiru ilà lè kiri musala tó o bá ti ń kírun lójúmọ́ ọgbọ̀dọ̀ mọ́ sí sàárà lójúmọ́ tó jẹ́ zaka ọ̀ranyàn tó bá jẹ́ sàdákà sàárà lásán ọ̀dà abẹ́rẹ́ mọ́jì lójúmọ́ àfikún kírun tó bá fẹ́ jọ lórí rẹ̀ mọ́jì lójúmọ́ àfikún sí sàárà tó sì kí ọmọ tó bá kó mọ́tò rẹ̀ sápọ̀ tún kó fi sàárà sí apá kíní apá òsì ọlọ́run ọba aláwọ̀ máa wá fi hàn àwọn èrè tó wà níbi kíyàn mọ́ sí sàárà ẹ̀rọ màá mi nínú ẹ̀sìn wa àníwáwò sàdákà ẹ̀rí àwọn sàdákà tá a fẹ́ ṣe sàdákàtul wájíbà wọ́n sàdákàtul tatawwu' ẹgbẹ́ bá ti sàlàyé síwájú sàká sàrà lòun náà ó ní létí nǹkan kan lọ́dọ̀ ní pé fún ó fún torí ọlọ́run sàrà mo kàn bọ́ nínú owó sàkó owó mi àmọ́ mo bọ́ nínú ìtẹ́mi náà ní bóyá o gbowó lóṣù bóyá o tajà bóyá wọ́n sanwó lé àbọ̀gbà pẹ́ńsàn rẹ sàkó wàá wọ̀ wọ́n náà ṣe kí ni bùnyá ń bẹ̀ iṣẹ́ tó làágùn rẹ̀ máa fún yẹn bẹ́ẹ̀ torí kọ́lọ̀ ọba aláàkọlẹ̀ bá dùn ọ́nú torí ẹni tó fún ẹnu rẹ̀ dùn tí lọ lọ́wọ́ sí dùn alìjẹsà olè ìsán ilẹ̀ ìsán ọlọ́run lẹ́yìn òní ṣe dáadáa kan àfikún náà gbarú ẹ̀ ọlọ́run yóò wá dùn wọn náà nú àwọn tí wọ́n ní jù wọn náà lọ́wọ́ wọn máa bù wọn náà ṣe ẹni bá ṣe wà yí adàbí chéènì níta so mára wa bẹ́lẹ̀ bá kò sí ọ̀gá iléeṣẹ́ kan tí halẹ̀ mọ́ yẹn bí iṣẹ́ tóun náà lẹ́nìkan tó lè halẹ̀ mọ́ kò sẹ́nìkan tí fún yà tóun náà láwọn nǹkan tí ọmọ ojú tí ọmọ wọ́jú rí ọlọ́run lára àwọn pé kán gbéṣẹ́ fún òun àmútá lè sọ́dọ̀kọ́ àwọn nǹkan wo lálé máa fi ṣe sàrà alákọ̀ọ́kọ́ èyí tó ó tóbi jù ń bẹ̀ tó sì dáa jù ń bẹ̀ àsọ́dọ̀kọ́ bìlìmáàlì òun náà ní ká fún lówó owó tà ń ná nílùú wa owó tó ṣe ń ná ẹ̀rí owó tà ná yìí tẹ́ bá ti fún aláìní owó yẹn òun náà wà ránṣẹ́ síbi tí ọba fẹ́ ní ó fi bí àbùkátà rẹ̀ ibi nípa ni yóò fẹ́ra oúnjẹ aṣọ rẹ̀ gbó ni yóò fẹ́ra aṣọ owó ilé lọ́tàn ni yóò fi sanwó ilé ilé ayé wọ́n wà nítumọ̀ ó ṣòro ó ṣòro sàárà lé o kìámù lélì náà lè yàrá ó lé lẹ́yìn ọdún lẹ́yìn ojì tó tó ń dògbò létí bẹ́ẹ̀ dìgbé ah ọmọ ní àdìdì lóru ah, ọ̀rọ̀ yìí dùn ọ̀nà bìlà lọ́wọ́ sórí yẹn lọ́dọ̀ sẹ́ni tó sùn àwẹ̀ kọ̀rọ̀rùn àwọn ojú gbà ni àbí tọ̀ gbogbo àwọn tàbí láàájì sọ̀rọ̀rùn gbogbo ìjọba ti délé tó wọ́n ṣiṣẹ́ làágùn ọwọ́ afẹ́fẹ́ ni tí ò ṣiṣẹ́ tí ó nà lọ́fẹ̀ẹ́ free money <laughs> ó lè dé ẹ o gbé búlọ́ọ̀kù gbé búlọ́ọ̀kù ọwọ́ gbé búlọ́ọ̀kù tó làágùn tán ẹnìkan wá ní rúṣọ bíi ìlà ó sì wọlé àlá àtọ́wà nínú tọ́sọ yẹn ó sì fi ilé lọ́wọ́ ó sì bọ́ sí búkà ó sì ń jẹran tòmátò lè jẹ òun kan tó gbarú ẹ̀ ọwọ́ ìwọlọ́ọ̀kẹ́ pé sàrà ìṣòro àrẹ̀lá tó yẹ bẹ́ẹ̀ ọlọ́run aláàyọ́ padà sí dáadáa fún ọ léyìí tí wọ́n náà fọkàn sí lẹ́yìn náà sọ́dọ́kàtà bèèrè bá sí ká máa fáwọn èèyàn lásọ aṣọ tuntun aṣọ tí wọ́n lò mọ́ yóò wúlò fẹ́ lómi lọ́dọ̀ tí wọ́n mọ́sálásí a máa ń gbáṣọ àlòkù ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n kó àwọn aṣọ míì wájà má bẹ́ẹ̀ bá kó fẹ́ lómi pé kó fi sọdún inú rẹ̀ ọmọdún ni bàbá yìí ti lò ó dóhùn mọ́ ẹlòmíì ẹ̀ka lọ́fọ̀ọ́rùn kan aṣọ lọ́dún níbi àwọn yẹn lásán lédè ọ̀sán bẹnu lè rẹ̀fá mọ́jọ jẹ́ pé wẹ́dìgbà tó bá kú náà wà lọ́lẹ̀ súnná torí kò ní sáìsì àwọn ará léo lẹ́yìn náà ìgbà lásọ aṣọ míì tó dé pé mọ́ padà kó jáde tẹ́yìn bá kú tó kò ní bágbà mú mọ́wó kò sẹ́nì kan jẹ́wọ́ wọ́n kàn fi ni àsìkò tásọ yẹn wúlò tó wá ti mọ̀ pé ò ní bùkátà sí lọ́lẹ̀ fáwọn èèyàn ìwọ náà ní rìn òhò àtọ̀ ám ó dàní ká máa bùyàn lóúnjẹ sàárà oúnjẹ ọkàn pa púpọ̀ ọlọ́run yà àwọn ẹni oníwà yóò ta ìmọ́nà tààmà aláhùbìhì mẹ́sìkínà wáyàtíma wá àṣírà àwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ gbé oúnjẹ jáde wọ́n oúnjẹ fáwọn èèyàn kan bá ní ìmọ̀ eh, eh, eh, fi ń sógun owó ní wọn lóhùn àṣírí owó ló ń ṣe àmọ́ kí n sógun owó torí pé màá ti ń bòyàn lóúnjẹ ọlọ́run mọ̀ fún lówó ọlọ́run tí wọ́n rí tálíkà wọ́n fún innama nut'imukum liwajhi Allah ibi táwọn ti wá yàtọ̀ sáwà nù kọ́lọ̀ mọ́sà táwà náà sí kí wọ́n bá wá fún wọn lóúnjẹ yẹn tán wọn ò ní lo opportunity oúnjẹ yẹn ká wá sọ wọ́n dẹrú wọ́n ní àfọyín lóúnjẹ yìí nítorí ọlọ́run la nuridu minkum jazaa wala shukura àfẹ́ ẹ̀sán lọ́dọ̀ yín ẹ̀dí sáré ayé gbálẹ̀ yìí adáà wọ́n gbà mú ebó ti jẹ́ mọ́ lọ́tán má lọ wala shukura ẹ̀mọ̀ ṣeun àní ọlọ́run ẹja dúpẹ́ fún ẹ má dùgbò fún mi ọlọ́run láwọn eléyìí wọn ò ní béèrè ọpẹ́ wọn ò sì ní béèrè ẹ̀san lọ́dẹ̀ ní tí wọ́n fún lóúnjẹ sọ ma fún ìyàdí ọba fún yàn lóúnjẹ ọkọ̀ kalẹ̀ wípé lágbájá mo fún lóúnjẹ nítorí bá ń pa mí ìyẹn wò báyà rúfin mi náà ẹ má di tí a máa ń lọ bí kó ma tí wọ́n pè é ìyá lágbájá fún mi lápò márùn ẹ̀kọ́ lẹ̀ ìyá tàmọ̀dọ́ fún mi lápò mẹ́wàá ẹ̀kọ́ lẹ̀ yọ wà lè tọ́jú ìwé ìjọ́ tó náà bá bímọ yọ wà gbé ìwé jáde sókò rẹ̀ wà ń bẹ̀ wọ́n ní òsì ń bẹ̀ wọ́n ní ẹja lọ lẹ́jà ló sùn ìsìláàmù kò sì yẹ ìsìláàmù kò sì kí ni kò sì yẹ. ẹ̀yọ́ máa yá mi nílé ìsìn wa àfẹ́dàkọ́ tó fi sáka nìyẹn máa ń kọ́lé tí ó sì bùnyàn ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ọkọ̀lé ńlá ilé ńlá ni tálíkà kan wá kọ́lé kékeré kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tálíkà yẹn wá jẹ gbèsè kò sówó lọ́wọ́ ẹ̀ ọwọ́ ọwọ́ fi lọ nígbà wọn fẹ́ talé wọn fẹ́ talé bàbá olóyè ọwọ́ gbọ́ pé wọ́n ní níbọ̀ òun ọfẹ́ talé níbọ̀ rẹ̀ jẹ́ alájọgbé rẹ̀ tí ò sówó lọ́wọ́ ẹ̀ ọfẹ́ talé ọwọ́ ní kan pè wá ọwọ́ ní ilé ìlú lọ́fẹ́ ta ó ní alifu dirham ẹgbẹ̀rún dirham nígbà tí wọ́n fẹ́ ta ní bíi ten million bàbá yẹn wá ní ọ̀dà owó bá mi kó kọ́kọ́rọ́ lọ́bàrà lọ́wọ́ rẹ̀ lọ́ba gba kọ́kọ́rọ́ ọwọ́ ni ìjọ lẹ́wà kú mbẹ́ ah, alẹ́ ní náà ní kú ẹ̀yìn eh, bí ọgọ́rùn méjì mo fẹ́ ta tẹ́lẹ̀ ẹgbẹ̀rún kan lẹ́ra yìí òun tó ti kọ́lé ó ti kọ́lé míì tí ó mọ̀ gbé owó tó sẹ́kù bàbá yẹn fi dùnnú ó fi èyí tó sẹ́kù fi ṣe sàrà sọmọ pé owó gbàjú yìí rẹ ó gbàjú yìí o mẹkáníkì bọ́ ṣiṣẹ́ ológun tó lẹ́ náírà àní màmú màmú kan tọ́mù ṣé òní ṣe sàárà láyé kọ́dà ìyàwó ẹlòmí ìnulé ìyàwó ẹ̀rọ kí ní iṣu tẹ́ra ayé lẹ́lẹ́pàdà wàhálà wọ́n ní eight hundred ẹ̀hẹ́ awọ ọ̀kadà fifty naira okùn one fifty mákòó mákòó mákòó ẹ̀dá kò sí èèyàn ni ó lè ṣe sàárà fáwọn ẹbí rẹ̀ wọ́n mọ̀ pé oúnjẹ tó rà sílé gan fún rẹ̀ sàárà ni ata tó rà sílé sàárà ni ewébẹ̀ tó rà sílé sàárà ni gbogbo owó tó bá ná lérè ọmọ rẹ̀ sàárà ní ọgbà ládà ìrẹ́lẹ̀ ọlọ́wọ́ bá níjà kìíyàmà nígbà wọn dẹwọ́ rẹ̀ lẹ́ yẹn wá ní pé tálíkà lọ ọwọ́ ní kí wọ́n pè wá wọ́n wá pè ó ní bó wá ní ó ní àti fi lélẹ̀ ó ti di ti yín á ṣe ṣe á ọlọ́run ò ní sí ti yín náà bàbá yẹn wá ní tẹ́wọ́ rẹ̀ tálíkà yẹn wá tẹ́wọ́ rẹ̀ ọwọ́ akó ó ní èmi mo nílé yẹn sìn àmọ́ mo bù ọ́ ọwọ́ adákẹ́ wọn wò sùn ó bù mí owó sì ń bẹ lápò rẹ̀ fa ọlọ́mọsà ṣe wá lólówó kó ṣe wá lólówó tí ọmọ náwó kó ṣe wá lólówó tí ọmọ fowó nu omi kó lóbi àwọn èèyàn ah ní mọ̀lùmọ́ lọ sálẹ̀ ilẹ̀ rẹ́jù lọ sálẹ̀ anábì ní ah máa ń dà láwọ́ tó dáa tó bọ́ sọ́wọ́ èèyàn dáadáa táwọn èèyàn dáadáa wá ló aráàlú sí máa ń gbádùn tó bá bó sọ́wọ́ kàtà ọ̀dánà yẹ́ mọ̀ fi náyé lánìí ẹ̀yẹ́ máa yá mi nílẹ̀ tún wa nínú àwọn tá a máa fi ń tọrẹ òun náà ní nǹkan gùn ẹsẹ̀ ni àbí nǹkan gùn bí ọ̀kadà ní mọ́tò ní adákun ẹgbà mo fún yẹn máa gùn gbogbo àti máa ń gùn ọmọ gbà dáadáa ààrẹ ní kéèyàn gbẹ́ kànga àbí bọ́ọ̀wò sáàrin ìlú sàárà ni àwọn yóò máa pọ́n mi wọ́n máa pọ́n mi ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àwọn nǹkan bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe nìyẹn ó lè empower àwọn èèyàn títẹ̀ bá mi sa gbogbo àwọn okó tó wà ń lú yìí ẹ bá ń sa gbogbo àwọn ọmọ olùkà tó wà ń lú yìí mo gbé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn yìí kalẹ̀ ẹ bá ń fún okó kan kọmọ fi ṣe kíni kọmọ fi tajà tó bá tó dòsù túnbọ̀ àtún fokó mi tó bá dòsù túnbọ̀ àtún fokó mi. à ìwọ lọ́la yóò wà owó gan la ń pè lólówó sọ̀rọ̀ èyí tó jòkó nu lé kárí bọ́nú tọ̀ náà ni olùsìn owó kan bẹ̀ lọ́rọ̀ ẹ̀ ní olùsìn ọlọ́rẹ̀ olólówó ẹni tí ìbá máa tọrọ èso alamọ́sí ìrànlọ́sọ fáwọn èèyàn nílùú gbogbo àtọ́lọ́mà gbẹ́jà nílùú táàmà ṣe nìyẹn o táàmà fowó ṣe nìyẹn kọlọmọ́sà wọlá àánú ẹ̀ kọlọmọ́sà sàwánà ní aláríṣẹ́ kí táàmà ṣe sàárà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsàdákà sàárà yìí àwọn àlùfáà wa wọ́n láwọn wo ni a mọ̀ fún ni ọlọ́ni iná masọ̀dà kọ́ sílẹ̀ fọkàn ará ẹ̀rọ masaki gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n jẹ lọ́dún kan àwọn ọlọ́run báwì àtàwọn tí àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà tálíkà lòun náà àmọ́ kò ní tó lè jẹ lọ́dún kan tálíkà àbẹ́ni lọ́dẹ́ pé kò ní tó lè jẹ lóṣù mẹ́fà tálíkà àbó ní tóṣù mẹ́fà àmọ́ kò ní tọdún kan tálíkà lòun náà ọlọ́run ni ẹ̀bù fún wọn ẹ̀fọn tábà ní ká máa wo àwọn tán wà nínú tí wọ́n fọ́ọ̀lù síbẹ̀ yẹn sí <laughs> pẹ́yọ́pọ̀lọpọ̀ àwọn táwọn ń bí ni <laughs> ọlọ́wọ́n bá ní sàárà tí mo ní kẹ́ máa ṣe àwọn tálíkà ní fún òkè sáwọn olówó a owó ńlá tó wà lọ́lẹ̀ fún bàbá mílíọ̀nìyà torí pé ọfẹ́ sòṣèlú àwọn tálíkà tó kù lówó ń bẹ́lẹ̀ tí wọ́n ṣàdúrà fún ọjọ́ ni sallallahu alaihi wasallam nítorí tó wọ́n bá ṣe tẹ̀wá lọ́wọ́ bò láṣẹ náà kul ọlọ́run ní ma anfaqtum min khayrin falilwalidayn gbogbo tẹ́ bá ná orí wa ń bẹ o àwọn tẹ́ kọ́kọ́ náwó fún falilwalidayn àwọn náà ní arúgbó yín bàbá yín àti ìyá yín tàdá lákọ̀ọ́kọ́ láàrin bàbá kásẹ̀ pé afẹ́ ṣeré afẹ́ tààyàn lọ́rẹ́ afẹ́ dáyàn lọ́lá nínú gbogbo ẹni tó wà láyé yìí tààlà lákọ̀ọ́kọ́ tí ládàá rẹ̀ pọ̀ jù téèyàn máa ń bọ̀ nǹkan tí ò sí ládàá tó tún tó mọ́ ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ onítàlọ́ tún kà lẹ́yìn ìyá ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tó onítàlọ́ tún kà ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tó onítàlọ́ wá kú ànábì ní tó máa bú ka ọ̀sẹ̀ wá kaba bá ẹ̀yin ìyá wa ẹ̀kú oríire tààlà láṣẹ gbogbo onúlé bàbá àmọ́ ń pé afẹ́ ṣe dáadáa ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ kò tó dọ́dọ̀ bàbá ṣe wá láwọn ìyá kan bẹ ah, la ilaha illallah àwọn wà ní ah, àfáàfá owó tó kó lé mi lọ́wọ́ yìí ṣé o ti dọ́dọ̀ bàbá rẹ̀ so ti dọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n wá darí ìyàn lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí pé bàbá yẹn ni aláṣẹ rẹ̀ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní fálilẹ̀ wà lìdè yìí tẹ́lá pé ẹ fẹ́ tọrẹ ẹfẹ́ ṣe sàárà àwọn òbí yín lálákọ̀ọ́kọ́ o bàbá ti ń gbé ẹgbẹ̀rún pọ́ùn hmm, ten million twenty million fárata tí ààrẹ sì ń bẹ nínú ilé tí ń sọ́fà yóò wọ ẹnẹ́kó tó wà lè jẹ́ náà o ọlọ́run ti tó kí wọ́n ní o tó bọ́lọ̀ sọ tó ọlọ́run ní fálẹ̀ lè wá lè dé ọlọ́run lọ́dà àwọn ni wọ́n ṣe kí ní sábà bí tó wáyé ọwọ́ yìí làfà tó rí ọ wọ́n bí stéèkì yẹn o bó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọkọ̀ tọ́jú ìyá ẹ̀ náà bàbá ẹ̀ ọ̀sẹ̀ àkàfà bọ́ọ̀ bá wáyé àhó òní rí kankan kọ́ gé o èmi kí mo ṣe tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ sáà àfọwájú òbí lọ àfọwájú òbí lọ àfọwájú àfẹ́ ẹlẹ́sìn nínú ètò ayé àmọ́dáwà fún yẹn kan ọlọ́run bá lè wà lè lórí ọlọ́run ní bàbá àti ìyá rẹ̀ lálákọ̀ọ́kọ́ wọ̀ lákọ̀ọ́ bí náà wọ́n ṣe wá kàwọn ẹbí àwọn táwọn máa ń ṣe sàárà fún nìyẹn o wọ́n lè yàtá máa wọ́n ṣe wá ọmọ òrukàn ẹ̀rí bí ṣe ń tó wọ́n masakin ọ̀sẹ̀ wàá kan àwọn aláìní tí wọ́n ń pé ẹbùnmi torí ọlọ́run wọ́n bùnú sẹ́bíìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n ń lọ ìrìn àjò tí wọ́n lówó tí wọ́n fi débi wọ́n lọ. wọ́n pàdé ẹnìkan ní bọ́sọ̀bù ó ní ẹ̀dá kan ẹbùnmi ní àpò méjì ń lọ sí Ìlọrin ni ọ̀fẹ́ kó àpò méjì lé lọ́wọ́ báyìí ní fóònù yára ẹ bá dún dípò Ibrahim dákun bá mẹ́ra wàrà bọ̀ kí ló ń ṣe jàmáà ọ sọ fún ẹni tí rìn pé ẹdákọ̀ mẹ́ta ẹ̀rìn síwájú ẹ̀rìn síwájú ìyá mi ní kẹrin àwọn ara wa ẹ má bínú ọlọ́run jẹ pàdé aláàánú tọba ní nǹkan wà nímì máa ní o tọba nímì ò fún tọba wà nímì máa kí lára wàrà ọlọ́run bá lọ́sùn àwọn àwọn àtàrà ó ní wọn máa tẹ̀fọ́ àlùmí xe ìlú gbogbo èyí tẹ́ bá ọ mọ́rò pọ́ ọlọ́run rí ọlọ́run rí ọ yóò sì san ọlẹ́sàn lérí ẹ̀ kọ́dà sàárà akọ̀rọ̀ gan ó dáa ju sàárà gbangba lọ wọ́n ní sọ́dọ̀ kọ́tù sírì tó ti sọ gádà bàrọ̀ ànábì ní sàárà kọ̀kọ̀ yín máa ń gbé ìbínú ọlọ́run kúrò lérí yẹn ó faṣọ sínú ọ̀rá ọ̀jẹ́ nìkan kan mọ̀ pé ọ̀fẹ́ bùn lásọ ó sì mú lẹ́yìn lé ẹgbàsọ yìí ẹ máa wọ̀ ọ́ mo rí pé ẹ̀ lásọ tó nǹkan ọlọ́run kó bèèmí náà láṣìírí ọfà àyàn tí yọ jẹ wọlé omúlọkọrọ nínú yàrá ọkà wọlé lọ́wọ́ tẹnìkan ọmọ wọn ni tọ́lọ́ bá fẹ́ bínú sí ọlọ́wọ́ ní bínú mọ́ sàárà ọkọrọ wọn fẹ́ nìkan ní zenula abidin zenula abidin nínú àwọn ọmọ ọmọ ali ọjọ́ aláwọ̀ àánú wọn ni tọ́ba ti di àfáàní ọwájú olówó tọ́ba ti di ọwọ́ ọ̀sán yóò ní kí wọ́n já alikama bíi fúláwà táwọn máa ń ta yẹn bí ráìsì yẹn àfọwà sílẹ̀kùn yọ́wà yọ́ yọ́ yọ́wà sílẹ̀kùn yọ́wà gbé alikama sẹ́yìn lágbo kan òru ago méjì òru yọ́wà lọ ojú ọ̀nà okó yọjà alẹ̀ ojú ọ̀nà ọmọ orúkàn yọjà alẹ̀ ojú ọ̀nà tálíkà yọjà alẹ̀ àwọn tàwọn kàrí pé nígbà wọn jí láṣùbà ẹnìkan ti gbé oúnjẹ sí dọ́nà àwọn bá wọlé tí wọ́n jẹ oúnjẹ lọ ni ìjọ tí àbá yìí wá kú nǹkan méjì ló wá ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ ni ẹni tí ń wẹ bàbá yín wá ń sọ fún ọmọ bàbá yìí pé kí ló ṣe bàbá ní èjìká ń bí kí gbogbo ẹjọ́ náà sọ̀rọ̀ pé bí ẹ máa ń gbé ẹ̀rù sí ojoojúmọ́ ẹ wà wọn lábàárù yẹn tó máa bọ́ra lẹ̀ kí ló tó ṣe bàbá ń bí ó ṣubú ni ó ní bàbá máa ń gbé oúnjẹ síbẹ̀ lóru ni àwọn kan rí pé àpò oúnjẹ wà nílé ìgbà tó fi dàárọ̀ àwọn ò ní rí níbẹ̀ bí wọ́n gbé lọ ọwọ́ àtijọ́ kejì jọ́ àwọn tẹ̀wọ́n sílẹ̀kùn wọn ò róúnjẹ àwọn ni wọ́n wá pariwo pé àmọ́ róúnjẹ lójọ́ ìdá róúnjẹ mọ́ o wọ́n wá sọ fún wọn pé sẹ́nu làbì nínà lókun sẹ́nu làbì nínà òní máa gbójẹ wá fún yín ikú rẹ̀ ní òjẹ́ róúnjẹ mọ́ irú àwọn ìyẹn ibo ni wọ́n lọ sọ̀sẹ́ jàmá wọ́n lọ ní àlìkẹ́ náà ẹ̀yọ́ màyá mi sàárà àkọ́kọ̀ ọjà púpọ̀ bọ̀tẹ́ wá ní ẹ̀dá kọ̀dà àkẹ́sẹ̀ kọ́ mọ̀ ní èló ni kàdíbù ti dá wọ́n fẹ́ yẹ̀ yá àwọn tí ò ní ní o alájà sákì èló ló ń dá owó tèmi ní lọ́wọ́ lọ́wọ́ mi ọlọ́run ló bùn ọ ọba tó bùn ọ ló gbà lọ́wọ́ àwọn káwọn máa náwó kárí ni owó ẹ wù mí èló lẹ́fọ́ wa bẹ́ẹ̀ bá lè bá nu yàrá kò ní fún yín àbí tẹ́ bá ní ìyàwó abẹ́ ní ìkómọ abẹ́ ní nǹkan kan tẹ́lẹ̀ ṣe tọ́mọ̀ fún gbogbo àwọn yóò ní Allah akbar yẹ́wà gba máìkì yóò ní salli ala nabiyil karim afúnyín ní mílíọ̀n kan mílíọ̀n kan pé afúnyín àtàwọn awo tá a tún lè ṣe Allah akbar ọlọ́run ọlọ́bọ̀dá ìṣẹ́wà ní àtọ́ rẹ̀ ni sàárà wa ẹjá àwọn ọkọ yín ẹjọ́ máa ṣe sàárà o nítorí àwọn àǹfààní ta fẹ́ kà yín ẹ̀yìn ọkọ ẹ má di àwọn ìyàwó yín lọ́wọ́ ká máa ṣe sàárà o torí ta fẹ́ kà yín gbogbo ata jẹ́ àwọn ọmọ ká má di àwọn bàbá wa lọ́wọ́ káwọn bàbá náà ká àwọn ọmọ wa lọ́wọ́ ẹnìkan ò ní máa ṣe sàárà àfikún sórí bí sàrà rẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni orí rẹ ó ṣe kí ni ló ṣe pọ̀ tó ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wa an tasaddaqu khairul lakum ọlọ́run bá ní tẹ̀ bá ń ṣe sàrà ẹ mà rí orí in kuntum ta'lamun tó bá jẹ́ pé mà àmì mà àyìnbá náà ló jẹ́ máa sáwọn ọlọ́run ni ẹ rí òbítíbitì orí iná pè lórí jama àkọ́kọ́ ní fọkànbalẹ̀ ọkàn rọ balẹ̀ kọ́dà látara sàárà tó ń ṣe nínú àwọn àǹfààní sàárà òun náà ni yóò tẹ̀sí ògádà barahman wọ́n ní ní máa ká ìbínú ọlọ́run kúrò lérí yàn gbogbo ẹni wá ti ń ṣe sàárà inú ọlọ́run máa dùn sí nítorí pé wọ́n lè láhìlẹ̀ masalu làádá ọlọ́run lọ́la pẹ̀lú ètò ga jù ó ní àwọn adìẹ dábà tó ń sìn ẹnìkan sàwọn gbé àgbàdo dé àti ẹ̀wà àbí ọkà bàbà wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn àwọn adìẹ wọn fò inú wọn ń dùn ìwọ́n sọ̀rọ̀ ọlọ́run dá gbogbo wa sílẹ̀ ayé kọ̀fẹ́ kẹ́dà mú torí ọlá rẹ̀ tọ́fẹ́ tọ́fẹ́ ṣe lórí wa ló fi fún àwọn kan jẹ nìkan lọ ẹni tó ní ọkọ̀ dájọ́ ni tí ò ní lọ tí wọ́n tẹ̀lé lọ́wọ́ tó wọ́n fáwọn tí ò ní inú ọlọ́run máa dùn sí ọ pé àwọn ẹrú mi ò jẹ́ bí ọpa wọn àwọn ẹrú mi ò ní wọ́n sọ́fà inú ọlọ́run máa dùn sí ọ bínú bàbá aládìí ó sì máa dùn sí ẹni tí ń fàdí rẹ̀ ní oúnjẹ ẹlẹ́ẹ̀kejì sí yàtọ̀ tìlmáàlì owó rẹ̀ ọmọ pọ̀ sí ọlọ́run wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifuh ọlọ́run tẹ bá ti ná díẹ̀ èmi ọlọ́run sì fún yín nílọ̀pọ̀ tí ó dájú ìtẹ̀ náà lọ tó ti ná kan mẹ́wàá lọ́wọ́ fún ọ̀padà tó bá ti ná one thousand èlé lọ́mọ retí èlé lọ́mọ retí ten thousand kọ́ eleven thousand èyí mọ̀ retí àbí wọ́n àwọn yìí tọ́ ná àti mẹ́wàá tọ̀lọ̀ tó bá ti ná one million èlé lọ́mọ retí ẹ́ èlé lọ́mọ retí one forty eleven million ni ó yí àwọn yẹn kéré kéré. <laughs> ọlọ́ni máa ń já àbí hasanatin falahu ashru amthaliha ọlọ́ni bẹ́ẹ̀ bá ti ṣe ọkàn èmi ò fún yín mẹ́wàá ó lè wá dé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run lè bọ̀ ọ̀sẹ̀ tó máa sọ́jú alẹ́ tó jẹ́ pé ọjọ́ alẹ́ yẹn léwu tẹ́lẹ̀ ebi eh, lọ́wọ́ à ń bẹ̀ fún ọ ọlọ́run wà fowó yẹn síbẹ̀ àsìkò yẹn lọ́wọ́ àrí àmọ́ kọ́ lọ́wọ́ ní fún padà fún ọ. anábìrì mọ́mi yóò yóò sọ́dọ̀ ìbádù sí ìmàlàkà ni anábìrì ojoojúmọ́ òun náà ni àwọn màláíkà méjì wọ́n máa ń sọ̀kalẹ̀ ní dojoojúmọ́ dojoojúmọ́ wọ́n sọ̀kalẹ̀ ọlọ́wọ́n ní kẹwọ́n sàdúrà yẹ̀kúlọ àdúhùnmá wọ́n lọ́kànnú wọn àdúrà tí ó mọ̀ sí ni pé aláhùnmá àti múnfikọ̀ khalafa gbogbo àwọn tí wọ́n ná lè ní ìwọ ọlọ́wọ́n bá wò wọ́n sà ìjà ọ̀rọ̀ yìí tọ́pọ̀ jù tí wọ́n ná lọ fún wọn màláìkà ni wọ́n máa sàdúrà àdúrà tí màláìkà sì talẹ́ oníkóṣe ẹ̀sọ́ ọ̀sẹ̀ mi dàmí jíjẹ ọlọ́wọ́n tó gbà talẹ́ oníkóṣe Allah màláìkà sọ lójoojúmọ́ ni ó ọlọ́run gbogbo àwọn tí wọ́n nẹ́lẹ̀ ní tílẹ̀ fi sú yìí ọlọ́run bá ń bùkún wa ọlọ́run ni mo ti gbọ́ ní bùkún màláíkà ẹlẹ́ẹ̀kejì owó ni aláhùnmá ìwọ ọlọ́run rọ wàá àti mímúsíkà tẹlẹfà gbogbo àwọn tí wọ́n háwọ́ lè ní tàlùbára déwájú wọn wọn ni alábàá musa oríṣi bẹ̀rẹ̀ rẹ̀ ìyá rẹ̀ pé bàǹfẹ̀ kan náà ń fẹ̀ ó ní ẹjọ́ dìgbẹ̀yìn oṣù ìsìn bẹ̀rẹ̀ wẹ̀ àwọn ẹbí wọn wá bá wọn ní àṣírí fẹ́ tù bọ̀wọ́lá sírì òní ah, kò jíṣẹ́ lọ́wọ́ òun ah, kápẹ́ bá wá ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀bá rí nǹkan gba ó sì wà lọ́wọ́ ẹ̀ màláìka wọn máa ṣépèlé gbogbo ẹni tó diwọ́ tí ò náwó tó sa àwọn lójúmọ́ ìpè tálàfà kọ́ máa bá kí náà pè tálàfà jàmá òun náà ní kíkì nǹkan rẹ̀ wọ́n bàjẹ́ máa bọ́kàn ẹ̀jẹ̀ máa bẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa bómi ẹ̀jẹ̀ gbogbo nǹkan tí máa bàjẹ́ nínú ara yẹn ní máa bàjẹ́ lẹ́yìn náà dúkìá yóò máa bàjẹ́ ilé máa bàjẹ́ ilé lè káàkiri torí pé yẹn ti sàrà mọ́tò lè dànù torí pé yẹn ti sàrà màláìkà a máa ṣépè lé gbogbo àwọn tí wọ́n máa ṣe kí ni gbogbo àwọn tí wọ́n bá jẹ ahun tí wọ́n ń ná owó ló ṣe jẹ́ pé yáa rí pé ìwọ náà ṣe sàrà lójúmọ́ kọ́ mọ́ máa wà nínú àwọn tí màláìkà wọ́n máa ṣe ètòlé o tó bá ti ní àmọ́ tó bá ní tó bá ní ọlọ́run ní ṣe kí ni ọlọ́run ní bí ẹ tó bá ti ní àmọ́ tó bá ní gbìyànjú kó mú níwọ̀n bá ni típa rẹ bá ká nínú anábì ní sàdákà tá ń ṣe yẹn kò ní kówó yóò dínkù o ó ní kówó yóò lékún ni o mo ní ten naira lọ́wọ́ mo ná five naira ẹ wá lóhùn mi ò dín ó dín níbà wá ṣe wò ó àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti lé owó ti pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run lásìkò bá ti tó rẹ́sọ̀ kalẹ̀ hàn tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ sọ́dọ̀kọ tẹ̀jìlíbù mahabbatala wọ́n ní gbogbo ẹni tó fẹ́ kọ́lọ̀ wọn fẹ́ náà wọ́n ní kọ́ máa tọrẹ ọlọ́ni alẹ́dínlẹ̀ yóò fi kúnà fi sàrà ìwọ̀dọ̀rà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa náwó nígbà tí owó pọ̀ lọ́wọ́ wọn ẹ̀yọ́ màyá mi àárín yẹn lágbára díẹ̀ o ọlọ́ni nígbà tó ń bẹ wọ́n máa yá lù yín ọmọ yá lù yín ọmọ yá gbé mọ́tò yìí wọ́n dọ̀rọ̀ àà nígbà tí ò wá sí wọn tó tọ́jẹ́ kò ń gan ara rẹ̀ ń gánwó lẹ́ni kò síṣẹ́ kò sówó lẹ̀ ó tó wá mú nínú kínkín ní tọ́wà lọ́dọ̀ rẹ̀ tí ò tí tóhun náà ọlọ́wọ́ bá ní ó tó wá fún yàn nígbà tó pọ̀ nígbà tó kéré ìtún náà ìgbà tó pọ̀ yẹn èèyàn dùn dáadáa o ọmọ yìí inú ọmọ fáwọn yàn ọyá ìmọ̀ mú ẹ gbé ọyá gbàgbàgbà <laughs> àmọ́ wọ́n dọ̀rọ̀ tí ò sí kankan lọ́wọ́ tiẹ̀ náà àfi tíntín yẹn ọlọ́run bá ní wọ́n wà rọ́jú mú tíntín inú tíntín yẹn náà wọ́n rọ́jú mú lẹ́kàáfin mi lẹ́kọ́ yíṣá nínú ìròyìn wọn ni pé wọ́n máa gbé bínú mi wà láàfin àní náà tí wọ́n máa sàmójú kò fáwọn èèyàn gbogbo wàtẹ́ máa wù nìyẹn o wàláhù yuhibbul muhsinin ọlọ́run bá ní mo fẹ́ràn àwọn o àwọn olólùwọ́n jẹ́ wọn àwọn ni nígbà tí ò yéṣu lọ́wọ́ bí hàn àlùmọ́rí wọ́n ní ààrẹ ọlọ́jọ́ pípẹ́ ẹni tó bá rẹ̀ ẹni tó bá rẹ̀ wọ́n ní ẹni kọ́ máa ṣe sàárà púpọ̀ àdìsí kan wà sanawó Albani baba Albani ní àdìsí asan ni wọ́n ní dáwù mọ̀dọ́dọ́kún bí sọ́dàkà wọ́n là nábì ní ẹ máa wo àìsàn ara aláìsàn yín pẹ̀lú kẹ́ máa ṣe sàárà gbogbo ẹni tó bá ti rẹ̀ máa ṣe sàárà ọ̀hún gbogbo ẹni tó bá ti rẹ̀ ẹ máa ṣe sàrà o fẹ́ ẹlẹ́ni tí wọ́n fún sàrà o rẹ̀rìn tó bá ti rẹ̀rìn ẹni tí wọ́n torí ẹ̀sìn sàrà náà padà rẹ̀rìn bọ́lọ̀ ṣe máa ń tó níyẹ kò sí ìka téèyàn fi sàrà gbà ẹgbọ́ sàrà kò sí téèyàn fi gbà lọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá máa kéwú máa ṣe sàrà bọ́ọ̀ bá máa wé máa ṣe sàrà bí tẹ́ bá ń bọ́ lọ́wọ́ rẹ̀ máa ṣe sàrà tẹ́ ọkọ̀kọ́ yọ tàwọn tálíkà fún wọn náà kó tó bẹ̀rẹ̀ fẹ́ ìgbẹ́ ẹ pé afọ́jú yẹn wá ẹ fún five thousand bàbá àrọ̀ yẹn ẹ fún ten thousand yóò wá wá ìgbé ẹgbẹ̀rún mẹ́wàá yóò ní àṣírí jẹ́ náà òṣèlú kìí àṣírí òní tú ọlọ́run ní kọ́ máa rí bẹ́ẹ̀ sàrà kò sí lẹ́yìn olóògbé àwọn àjọ ọlọ́run wọ́n ní túbọ̀ àti arákùnrin kan bẹ́ẹ̀ wọ́n ní ó ní àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer wọ́n ti wá tọ́jú ẹ̀ nílò ẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ àrùn yóò lọ. dókítà rẹ̀ wá sọ fún pé yóò lákẹ́ lọ lóòbó ó yà àwọn òyìnbó àwọn tó ní tí wọ́n lè lò fún yín. arákùnrin yìí ọwọ́ lòun fẹ́ lò lè dágbére fún ọ̀rẹ́ ẹ̀hún wípé òun lọ lọ́lẹ̀ iṣẹ́ ọpẹ́rẹ́sà o àrùn jẹjẹrẹ yìí ń dà wọn láàmú o ní àyímọ̀ alẹ́ ìbá mójútó àwọn ọmọ ìbá mójútó àwọn dúkìá ẹ̀fọ́ kálukú lẹ́tọ́ ẹ̀ ọmọ ọkùnrin àbóbìnrin ni ọ nígbà ọ̀dágbére fẹ́rẹ̀ rẹ̀ tán wọ́n wá ń bọ̀ wọ́n gbà ní ọjà wọ́n kọjá lọ́dà bàbá alápàtà kan tí ń gé ẹran ń gé ẹran ń gé ẹran wọ́n wá rí arábìnrin tí ń sa eegun ẹran tó bá sílẹ̀ ń sa sínú ọ̀rá bàbá yẹn wá kọjá lọ́wọ́ sọ fọ́fẹ́ pé ìyá yẹn ń sa egungun ni ó ní bẹ́ẹ̀ ni ó ní sa egungun yẹn wá pé tí mo fẹ́ sọ àwọn olóyìn tó ń gbálẹ̀ ń bí ní ọ̀rọ̀ gbálẹ̀ ó lé egungun yẹn lòun wọ́n sà tóun àtàwọn ọmọ àwọn táwọn òbí jẹun ó pé lòun ọmọ òrukàn lọ́wọ́ nílé egungun lòun sà bàbá ẹ̀dẹ́ náà sì ní kó wọ́n sà torí pé bọ́wọ̀ sá tẹ́lẹ̀ náà àwọn ẹ fún ní ẹran tó tó sè nínú ilé tá a lè jẹ níjọ́ mẹ́ta ẹ máa fún níjọ́ kẹta jọ́ kẹta jọ́ kẹta fún sùmẹ́fà ó sì kúrò rẹ̀ kalẹ̀ ọwọ́ ní ìyá òun náà gbowó láì tó lè ránjẹ sílé oúnjẹ tó tó jẹ lóṣù mẹ́fà ọwọ́ lọ ọwọ́ débi mọ́tò mi pàkì mọ́tò arákùnrin yẹn wọlé ó ń drive ọmọ rẹ̀ dìkú lẹ́yìn arákùnrin yẹn ní inú òun ṣe gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò àti bí ń ṣe gbòrò gbòrò yẹn àti káńsà lọ nìyẹn àti jẹjẹrẹ lọ nìyẹn jẹmọ ó ní gbòrò ó dàbí pé gbàtọ́ òfin délé ara àwọn tí máa ń gbóná gbóná mọ́ lẹ́wọ́n sọ fún ọmọ yìí pé òun fẹ́ sùn nígbà tí ó jí báyìí gbogbo ìnira tí ń bẹ lára rẹ̀ kò rí nǹkan kan mọ́ ó ní kí ló ń ṣẹlẹ̀ ọmọ yẹn ni wọ́n rán bàbá rẹ̀ létí ìpè ìwọ bàbá sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ yíyà wọn lẹ́nu mírèkù lára ilé yẹn àwọn alọ́dọ̀ dọ́kítọ̀ ó ní ara wọn ògbóná mọ́ òun wá fẹ́ ṣe tẹ́sì dọ́kítọ̀ wá ṣe tẹ́sì rẹ̀ wọ́n wá gbére sọ́ọ̀dì jáde dọ́kítọ̀ ní oògùn olólò kọ́dà fún oògùn náà kó fún òun mọ̀ fáwọn èèyàn ó lọ́wọ́ lo oògùn kankan oògùn tẹ́ ní kó máa lò náà lòun lò àlẹ́ oògùn olólò láàárọ̀ yìí ó lọ́wọ́ lo oògùn kankan ọmọ rẹ̀ wá sọ fún dọ́kítọ̀ pé bàbá lóògùn oògùn tó lọ́dà aláàrẹ ilé tó fẹ́rẹ mọ́ o fẹ́lú sàárà àtọ́ pẹ̀lẹ̀ dúdú tọ́wọ̀ fọ́wọ̀n ìyá ayé o ẹgbọ́ nìyẹn o ipò ẹ̀fún yọ kan fọ́wọ̀n náà ti ṣe ẹ̀fún yà ti sàlẹ̀ odò kẹlẹ̀ mójú kó lára ẹ̀ ọ̀n tọ̀kọ́ ìyá kan náà ń dàkàrà jẹ́jẹ́ rẹ̀ ọlọ́ọ̀ni fàárẹ̀ ṣèyàn ọlọ́ọ̀ni sì mú kú o wàyídà àmọ̀dé tó fàwọ́ yẹ̀sùfíìnì adébí ibrahim ó ní tọ́ba tẹ̀lẹ̀ mí ọlọ́run ní máa fún mi lálàáfíà gbogbo ẹni wá ṣẹlẹ̀ náà ọlọ́run ní máa fún wa lálàáfíà sàárà yìí tọ́ba tẹ̀sùn mú láàmà ṣe kí ni ìlàmà ṣe lẹ́yìn náà sàdákà ti tàbí dòlù bàdà à àwọn afáwa wọn ni túmọ̀ àdé àdúlọ́ọ̀ wọn ni bó ṣe òkè ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ tó láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kàbáyì yìí tẹ̀yàn tún bá tẹ̀yàn òsè mọ́nà wọn ni tí sàárà bá pọ̀ ọlọ́run parẹ́ àsọdàkà ti tó ti tó àlùkàtẹ́ ata ká máa tó ti tó olùmáwùn nàrọ̀ ànábìrin sàárà a máa pàṣẹ bí omi ṣe máa ń paná tọ́wọ́ ti ṣe sàrà ẹjá wò àwọn èèyàn tó ṣẹ̀ ládùúgbò tọ́wọ́ ń bò ní nǹkan kí ló ṣẹlẹ̀ àwọn ni ó ti bùn wá jẹ́ ń bẹ̀ o ẹ gbàgbé lójúlọ yẹ o <laughs> bó ṣe rí lórí ilẹ̀ yẹn bó ṣe rí sọ́mọ̀ náà nìyẹn wọ́n ní tọ́wọ́ bá ti ń tọrẹ ọlọ́run sì máa pàṣẹ rẹ àṣọ́dà ká ti tẹ̀lé bòlùbàlà wọ́n láwọn àdáwò tó ń bọ̀ accident ni oye ikú òjijì ni wàhálà ńlá kan ní jábọ̀ ni àdáwò ni o àárẹ̀ ni o ilé ń jó olè ń jà ni o tí máa ń bọ̀ wá tọ́ba ṣe sàrà ọlọ́run ṣe nìkan yìí kú ní rẹ̀ sọ̀nà àwọn olùmọ̀ọ́rù fi tẹ́kùn mọ̀ṣẹ́rẹ̀ àṣù ànábì nílẹ̀ bá ti ṣe sàrà ọlọ́run máa fi sàrà yẹn yóò máa fi sọ yín níbi àwọn aburú tí ó fẹ́ jálù yìí ilé tí ìrẹ́bá ṣe sàrà wọ́n máa rán wàhálà ń bẹ̀ ni o kí ilé ìbá tó ń dàrú mọ́ ṣe sàrà o bí ìyàwó lè bá fi sàrà mọ́ nílá o bọ́kọ̀ lè bá fi sàrà mọ́ sọ fún pé yọ̀ọ̀ta yọ̀ọ̀ta o sẹ́rí àyè sí sàárà kan ní mọ́jọ́ tán ẹ̀yọ́ máa yá mi àfẹ́lẹ́ka tẹ́jú ní ṣìjá àbẹ̀tẹ̀ dùá wọ́n ní gbogbo àdúrà tó bá ṣe pátá máa ṣe máa ṣe lẹ́yìn ẹ̀sà àdùrẹ̀ kẹ́lìmù tọ̀yìbò àdúrà ti lòkì wọ́n ní àmàlù sọ́ọ́lẹ́hù yẹ̀rìfà òhù ìyẹ́ tí ó fi fò òun náà ní sẹ́rí wọ́n mo fẹ́ ka yà sí mo gbọ́dọ̀ pẹ́ràn kò sí mo gbọ́dọ̀ ń kò sí ẹran kan tó bá dùn àwa kò sí àdúrà kan tó bẹ̀rẹ̀ wa àdúrà wa lọ́tọ̀ sàrà wa lọ́tọ̀ tá a bá ń so mọ̀ yẹn yóò máa jẹ́ ìnira fáwọn tó fẹ́ sàdúrà pé ìyìn tí ìró ẹran náà jẹ́ kí ni sàdúrà yẹn yóò máa bọ́ sí ìnira yóò máa bọ́ sí bídí àdáadáa lè lẹ́yìn ànábì abẹ́wò kan ronú pé mo fẹ́ pa màálù lé ni mo fẹ́ fáwọn èèyàn ẹ̀sìn ọ̀tàkó bí wọ́n ṣe ń jẹ́ tí wọ́n dùn nínú ìjọ náà ṣe kí ni ìjọ náà máa dùn lẹ́yìn náà ìpèsè oríta mẹ́ta kì í ṣe sàrà o àwọn àfáwà nílẹ̀ yorùbá tọ́rọ òtí yìí tí wọ́n ṣe bọ́ wọ́n á máa pe kùrìbán wọ́n á máa pe ìpèsè níta mẹ́ta ní sàrà títí alájà ibi ọ̀rọ̀ yín dé yìí àdúrà ọ̀nàmọ́ o sàrà lẹ́sẹ̀ o alájà wà ní irú sàrà o sàrà àwọn àgbà ni ibo làwọn àgbà náà wà òun náà mọ́bẹ̀ ibo wọ́n ń gbé ibo lé wọn kí ni àdírẹ́sì wọn kọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ yóò wá ní sàárà àwọn àgbà wọ́n wá kó ìfun ajá àbí ìfun ẹran ẹ̀kọ́ àti epo pupa ẹni táwọn àgbà ń jẹ wọ́n jẹ jẹkújẹ àgbà kí ó sì jẹ ajá ní oṣù kínní ajá ní ó jẹ yóò wá ló gbé kalẹ̀ yìí tó gbé kalẹ̀ yẹn ó ti gbà pé àwọn kan bẹ tó gbé fún ó ti gbà pé wọ́n lè ṣe kan kéde ìsọ́lọ́ ló gbé fún nígbà tí ẹ̀dùn sọ́lọ́ bá yẹn ó ti lẹ́lẹ́bọ̀ torí yìí tó ń wá yẹn tó fi gbé lọ oríta mẹ́ta yẹn kíní kan lọ ń kan lọ́kàn gbangba nínú ayé ẹ̀ ọlọ́run lẹ́yìn kò pè lóru yá rahman yá rahim kò sàdúrà kò pè ọlọ́run sọ́dákọ̀ wọn máa pè ní ah, bóyá wọn pè ìpèsè àwọn àgbà hmm. kùrùbán kò sí síjẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn wa àwọn ẹlẹ́bọn ni wọ́n máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ wọ́n ń ṣe nítorí kí bùkátà àwọn kò lè bá bí akádò àwọn kò lè bá ṣe kíni kò lè bá gbà lọ́wọ́ ó ṣe sàrà nọ́mà lẹ́yìn náà àwọn èèyàn fẹ́ràn rẹ̀ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ dáwọn sàrà olówó ọ̀ndáwó ná ọ̀rọ̀ mọ́tò ọkọ́lé ọ̀ndáwó ná ọ̀ndẹ́nàjẹ ọ̀ndẹ́jàjẹ ọ̀ndásọ́wọ̀ gbogbo àwọn tó wà ní kàràkàrà rẹ̀ òògùn wọn bẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ ọlọ́gbọ̀n fẹ́ràn rẹ̀ lójú ọmọ sí bẹ́ẹ̀ bọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ ni wọ́n ní owó fáwọn èèyàn díẹ̀díẹ̀ ní tọ́lọ́ sí kíni inú tọ́lọ́ ọba aláà fún ọ àsọdọ́kà wọ́n ní ní máa ń jẹ́ kí sàárè àsọdọ́kà wọ́n ní ọlọ́wọ́ bá aláà ìmọ̀ fi ń sàánú yàn nínú sàárè anábì ní inna sadaqata la tutfi'u an ahliha an-nar fil qubur aw kama qala sallallahu alaihi wasallam anábì ní gbogbo àwọn tó wà nínú sàárè tẹ́ bá tọrẹ fún wọn ẹ tọrẹ fún àwọn ẹ fáwọn tálíkà ní sàárà nítorí wọn ọlọ́wọ́n bá aláwọ̀ sì ká ìbínú rẹ̀ kó lérí wọn iná ti ń jó wọn nínú sàárè yẹ yóò sì stop ọkàn náà ti bàbá rẹ̀ bàbá mọ̀ tó kù àsìkò tó kú tọ́mọ wá lọ́la mọ́ lọ́la yìí bàbá ti lọ bàbá mi máa hundred thousand yìí mo bùn yín ládàá tó wà ń bẹ mo fẹ́ kọ́ máa bá bàbá mi nínú sàárè bàbá rẹ wà ànábì ní bẹ nínú gbónára ná yóò sì máa tutù wẹ́ yóò máa tutù wẹ́ ẹni tí ń sèyàn yóò dáfún abẹ́ òní dáfún ìyá rẹ ṣe ó ti sàárà nípa ẹ̀ lóde gbé bọ́ọ̀ tọba ló lọ́wọ́ gbé kànga sáàrin ìlú tó kọ̀ yá ẹ bí ààrẹ bá ń bẹ nínú sàárè àárọ̀ máa tù ú àárọ̀ máa tù ú tó bá láwọn àṣìṣe díẹ̀ díẹ̀ tó bá jẹ́ ní eré bá ní yóò máa wà ní ìdẹ́ra àwọn máa lékún yóò máa lékún yóò máa lékún lára rẹ̀ ọwọ́ mú òfin sòkú òun sòkú òun pa màálù ọwọ́ àwọsọ òun jó okó sóònù sọ́rùn bí tajá sí ní tó ń yìí pé ìyá rẹ̀ ó sàǹfààní nínú yẹn ọwọ́ ló ń ṣe sàrà ọwọ́ àdọ́wọ́ màálù tọ́lọ́pàá náà gbogbo owó lọ gbà padà lálẹ́ ẹ̀yẹ̀ wọ́n ṣe bísíẹ̀sì yẹn náà sẹ́ńpá àti sọ̀rọ̀ sàárà láàárọ̀ pé nígbàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ní sàárà tó takọ́rù bá ilẹ̀ làó ṣe nítorí ọlọ́run mi ò ní ṣe torí tó ń wà kankan ó ní sàárà tán oníwọ̀n dáwò ìyá rẹ̀ tó kú fún tó sàárà nìyẹn àwọn yẹn jẹun táwọn bẹ̀rẹ̀ ọ̀nà bí lọ́gbà ipe ọ̀nà bó lẹ́gbà ó lóun ṣe ìdáwò fún ìyá ni ó sì káwó lálẹ́ owó irú sàárà yẹn ò lè wúlò fún ọ̀fà àtìyẹ sàárà tọba àtijọ́ bá súnà mu sáàdù ó lè bá nábì ó ní ìyá mi kú ó ní àtàsọ́dàkọ̀ àníhà alìtẹ̀súlẹ̀ àsọ́dàkọ̀ ṣé sàárà ó bá ti bá ṣe ànábì ní sàárà ó bá ó ní fàáyù sọ́dàkọ̀ tà afdol sàárà ó ní mo wá lè ṣe fún ìyá mi ànábì ní sakil máa ànábì ní wa ń ṣe kátó wá pé àti wá ń lùlù àti wá ń jójú ẹ̀sìn ìyá rẹ̀ kú òǹjó ni o sàárà ó mú un tọba ní lágbára ó lè ti tọrẹ lóko bàbá rẹ àti ìyá rẹ ọtán kò láǹtòrò sára kò yẹ ṣe tó láti káwọn èèyàn mọ̀ wípé wọn lọgbẹ́ bọ́ wo yẹn ó nìkan kọ pé tó ẹrú ọlọ́run wọ́n sì mà níyà tí ó lábẹ́ ìpè lóko bàbá rẹ̀ pẹ́jẹ́ ní kan máa kówó lè jìnnà lọ́wọ́ ní kọ́kọ́ síbẹ̀ tálọ́kọ́ ọ̀ní ẹ̀rọ ọlọ́run sàárà wọn lọ́dá débi pé tọ́bọ̀dé jáde kìyàmà wọ́n ní ọlọ́run ọba aláà tí ìyẹn bá fẹ́ jáde láyé ọlọ́run ọba aláà ní wọ́n lẹ́bí yóò fi kúnnà mọ́ ọlọ́run bèlè wọn nà hàrì àwọn táǹsì sàárà lọ́sàn lóru síra wà láníyà wọ́n mọ̀ yọ́ra mú kí ẹ̀rọ báyìí ẹni mọ́yé tó wà lọ́wọ́ yóò fi lẹ́lẹ̀ kí tí wọ́n náà báyìí sọ́nsọ́ gẹ́lẹ́ bá àmọ́yé tí hí ẹ̀hẹ́ tó ná tọ́ra ọ́fíìsì bẹ̀ àmọ́ ọ̀nà àlàníyà náà ni ọ̀nà ní gbangba náà ni ọlọ́run ní àwọn kan mọ̀ náà bẹ́ẹ̀ fọ́lá wọn ajúrò fún ìgbàrò bí i ẹ̀sán ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún wọn o èyí tó ga jù nínú ládàá sàrà ni tí sàrà kan tó ní gba ládàá lọ́run ọlọ́run ní wọlé akọ̀fún náà àléhìm ọlọ́run ní àkà ìpayà àkàkù fún wọn tí wọ́n bá kú tí wọ́n bá ń bẹ̀rù owó sàrà yìí àdìjẹ́nà lẹ́wọ́ ni ẹ̀yẹ́ wọn lẹ́hùn yàzánú lẹ́yìn náà à níbà wọn jẹ́ pẹ̀lú ọmọ tẹ́fẹ́ sílẹ̀ sẹ́yìn àti bọ̀tán ń sàárà máa ń da ìgbẹ̀yìn ń sàárà máa ń da torí ọlọ́wọ́ bá àlá yóò di padà fáwọn ọmọ ẹ̀ yóò rán àwọn èèyàn lọlé fún àwọn ọmọ rẹ̀ ní nǹkan ọmọ rẹ̀ onídààmú òní sọ́fà tọ́ba wá di torí ọlọ́run gbéra dìde ọlọ́run wá ní gbogbo ẹ̀yìn tẹ́jọ́ ń sàárà ní òdòkólùmí bá di sọ̀dà kan àdìjẹ́nà lọ́fẹ̀ẹ́ yìí wọ́n kọ sọ́dákọ̀ sí ojú ọ̀nà nínú àwọn ojú ọ̀nà tá à ń gbọ́ wà lìjẹ́ náà àwọn sọ́dákọ̀ nìkan ní ọ̀wọ́ bẹ̀ nígbà bẹ̀ wọlé wọ́n ti gbàgbẹ́ wọlé yẹn ibi tọ́lọ́ ń kó wọn lọ yàtọ̀ sí ibi tọ́lọ́ ń kó wọn lọ ọ̀pọ̀tọ̀ já àwọn tó ń kírun lásán báàbù sọ́dákọ̀ ni wọ́n gbà wọlé ọlọ́run wa lọ lè dá wọn lọ́lá nínú àlìjẹ́ náà ni pé dọ̀wábì torí sàárà ò ní bọ́ ọdọ́run tọba kú lẹ́lẹ́bọ̀ wọ́n bá wọn sí ọdún àjọbọ wọ́n bá wọn sí òsà àdábọ àjọbọ ni èyí táwọn ń bọ nílùú táà gbogbo àwọn máa ń péjọ síbẹ̀ táwọn yẹn máa ń wá láti lókè láti lọrin láti kó àdábọ ni oògùn tá a gbé sínú yàrá wa tá a gbà pé ó lè fún wa lówó ó lè sọ wa tí ọba ti ṣe kankan nínú méjèèjì sàárà rẹ ọlákọọlẹ àwọn ọdẹ wa tó ń ṣẹbọ wọn ní kọlẹ fún lẹ́yìn kò ní lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká ní ìkìláàsì ká máa ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣe èrègún lórí sàárà láti mú kílù sàdàkọ́ ti kún bìlìmán ó ṣe sàárà ọwájú kòtì bẹ́ẹ̀ ṣe ní wọ́n ṣe gbọ́lẹ̀ yóò èmi mọ́ra sọ́run yóò oníyẹmọ́ra lọ́nà àjọmọ́ oníyẹmọ́ra ìró àti ìjáàbù tó lò ní èmi mọ́ra fún gbogbo èyí tó wá mọ̀ pé ọ̀lọ́sẹ̀ sàárà yẹn látara bẹ́ẹ̀ àwọn alfáà ní irú sàárà yẹn kí sàárà tó dáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àlùbẹ́dà àti sàdákà àwọn sàárà kan bẹ ìyẹn pọ̀ lẹ́yìn bá tá a máa ń ṣe mo ti sọ̀kan lẹ́ẹ̀kan òun náà ni kùrùbán ká máa láǹṣe sàárà ká máa bẹ́ gbọ́ ẹbọ sí ìta mẹ́ta mùsùlùmí òṣèlú ẹ̀ lẹ́yìn náà ká máa fá àgbàdo àti ọkà bàbà sójú títì ká máa dayọ̀ sójú títì àwọn sẹ̀lẹ̀ ní máa ń ṣe tọ́lámọ̀ pé gan kọ́ ya ọkà àbàbà lọ́fẹ́ fi sàárà tí aṣọ ń bẹ̀rẹ̀ pé tẹ́bá ti wúlò fún yàn làwọn fi ń ṣe sàárà ọlọ́lẹ̀ bá àwọn tẹ́bá ń sin adìẹ ládùúgbò yín ó sì kó ọkà bàbà síwájú wọn ó fún wọn ní àgbàdo wọ́n mọ̀ jẹ́ sàrà ló sọ yẹn àmọ́kọ́ ọmọ wájà sójú títì ọlọ́kadà ń tẹ̀ àwọn náà ń tẹ̀ mọ́lẹ̀ kò wúlò bá díẹ̀ kò wúlò fẹ́yàn àwọn ẹlẹ́bọn ní mọ̀ ń ṣe irú sàrà yẹn ọ̀dà àwọn sàrà kan bẹ̀ tí wọ́n mọ̀ sọ fún pé ẹnì pàdé rẹ yóò ní sí ọ sí alájà alájì ọ sọ fún pé wọn èrí náà sí mùsùlùmí wọn èrí náà sí mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì wọn máa ṣe ń tẹ́lẹ̀ àwọn nísìnyí àwọn mùsùlùmí rọ̀ gánà ti ń ṣe tẹ́lẹ̀ kan wá ti dá wọn sàárà ò gbọdọ̀ sí torí pé ọ sọ fún yín pé ta lọ́rùn ọ sí mi sọ́lọ̀ lọ́rùn ni àbí jìbìrì lò ní ẹ̀mí lọ fún un ẹ̀mí rẹ̀ náà ni kó máa tiẹ̀ lọ bí tọ́ lọ torí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni tọ́ ọ̀bá yín sàárà yóò ṣe ẹ̀mí rẹ̀ ní ṣe kí ni ẹ̀mí rẹ̀ níbalẹ̀ òun tó sì ti yíyọ́ sàrà yọ sí ọ̀yí ní tí sọ fún ọ̀dàdẹ́sì ní pé wàhálà ń bọ̀ ní tí sọ fún ìyẹn náà ti pé wàhálà ń bọ̀ o lẹ́yìn bá ní ọ̀rọ̀ rẹ kan yí níbi tá a ni pé sàrà yọ billahi mina shaytani rajim lẹ́yìn náà àkàràmọ́ fún yàn lófin yí pé sàrà àtọ̀fẹ́sì lágbájá lọ gbọ́dọ̀ fún àsìkò báyìí ló sì gbọ́dọ̀ fún kò sínú ìsìlámù ìlẹ́lí hmm? ọ̀nàhà lọ́sàtòrò kò sásìkò táyì ń sàrà àmọ́ sẹ́ni kan bá ti ní òru lọ́gbọ́dọ̀ ṣe ọ̀sán lọ́gbọ́dọ̀ ṣe ilé hmm? ọdún wọn lọ́gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ dáhùn torí tí ń sọ yẹn ọ̀fẹ́ dá wa lálẹ́ bọ́ọ̀ bá wá rówó ah ọ̀dẹ́hùn ti dé mo wá owó tí ń jọ jímọ̀ ìrí o wọ́n ní jímọ̀ ní o wọ́n ní jímọ̀ ní o afọ́jú tó tún wá járọ ìyẹn wà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń gbà àwọn èèyàn bọ́bá wá dágége ní ibi táwọn afọ́jú wà yóò wá wo ìtọ́fọ́jú nù wọn ṣé wọ́n fọ́ pátápátá ni àbí wọ́n fọ́ díẹ̀ díẹ̀ tó bá kọ̀ǹfàmù tójú fífọ́ tán yóò tẹ̀ wá gbẹ̀yìn lọ yóò máa wá wo ẹ̀yìn wọn bóyá ike wà ń bẹ̀ ìjàkùn irú ẹ̀sìn wo là ń ṣe yẹn jẹun wọ́n fẹ́ ṣe sàrà wọn ní ọlẹ́ wọn one thousand wọ́n ní five hundred wọ́n ní two hundred gbogbo owó tá a ná Nàìjíríà ọ̀wọ́ náà tàlọ́rọ̀ ní ẹ ṣe sàárà pẹ̀lú tó bá ní lásìkò tó wọ́ kó ṣe fẹ́ni tó wọ́ eléyìí ní jẹ́ sàárà ti ẹ̀sìn wa ẹ̀yìn mọ̀ yá mi nínú ẹ̀sìn wa sàárà ọlọ́dún wa ń tọ́sẹ̀ dẹ̀kú kẹrù lẹ́kùn ọlọ́dún tẹ́ bá ti sàárà ẹrù rẹ̀ ń bẹ́ o àwọn táwọn ti sàárà fún ọlọ́wọ́n bá ti sàlàyé rẹ̀ ìran sàárà tá ṣe àti sàlàyé sàárà náà à ń mú sàárà yẹn nínú owó tá a làágùn kọ́mọ̀jẹ́ owó olówó wọ́n yà ló lè gbé owó ọwọ́ ti sàárà nú ẹ̀ ẹni tó lówó ló ní sàárà yẹn sọmọ pé ó kílẹ̀ kọ̀dàrú ó gbówó ẹnìkan fẹ́ ọwọ́ fi ti sàárà ọwọ́ ti sàárà sí wọn ló lówó ẹ̀yìn wọ́n kò lówó dẹ́bídẹ́bí ẹni tó lówó yẹn ló ní sàárà yẹn sàárà tí máa ń gbà òun náà ní sàárà téèyàn bá ṣe láti ibi iṣẹ́ òógùn yàn òun pé tọ́ba ti ń sin sàárà báyìí ọ̀nà mọ̀ ọ̀rọ̀ yóò máa rọrùn wọ́n mọ̀ wò pé akínlọ̀ ah, wá ń ṣe báyìí wọ́n náà wọ́n mọ̀ wò kíni wá ń ṣe báyìí ẹ̀dá kò sẹ́wò èló ni wọ́n ń pa báyìí àlùbáríkà wọnú sẹ́mi ẹ̀yọ́ wọnú iṣẹ́ rẹ lẹ́yìn náà wọ́n yọ fẹ́ràn rẹ ọ̀kan náà wọ́n lówó lẹ́kọ̀ọ́ kọ́lá máa sàlékún owó rẹ̀ ìmọ̀ ń tọrẹ gan irú àwọn bí wọ́n ní á ah, ah, owó rẹ̀ wá pọ̀ ó ní gbogbo bísíǹsì lòun ṣe tóun sì ni pé èrè wà ń bẹ̀ ó lọ́wọ́n wá rí bísíǹsì tó tó sàrà kọ́ńkàn jí lójúmọ́ kóun ò pé òun òṣìṣẹ́ nǹkan lé ní sàrà lòun fẹ́ máa ṣe ó ní òun rí pé sàárà yẹn òun pè gan ipe èrè tóun máa rí mbẹ èrè tábúwá ni bísẹ̀lì tí òun rí pé profitable jù òun náà ní sàárà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ aya wọn o àdéhùn ọmọ bá láwọn o ee wàá máa máa bá kìlà wà stagnant wakadaba bil husna fasanu yasiruhu lil usra ọlọ́ni gbogbo ẹni tó bá yahun ọlọ́ni ọ̀rọ̀ rẹ̀ ájọ lé ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọlọ́mọjọ́ lọ́wọ́ nira o kò ṣe wá ní atọ́ rẹ kọ́lọ́n bá aláàkọ́mọ̀ sí wọn tálíkà kó fún alálẹ́sẹ̀ kìtà àmọ́ fífi sàrà kọ́lọ́n wá gba lẹ́sẹ̀ fún wa ètò wọn bá sàrà náà jẹ́ kọ́lọ́mọjọ́ adébẹ̀ tàbí lọ́lẹ̀ bọ́lọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh wa تصدقوا خير لكم إن كنتم تعلمون